níbi tẹ́ wà tẹ́ jókòó sí gangan abala kan wà lórí ètò tá a pè ní abala àmì ohun rí ọ̀rọ̀ ẹ sì parí òwe kan péré hmm. ìdí tá a ṣe gbé abala yẹn kalẹ̀ náà láti fi yẹra wa wò ẹ wo fìlà tẹ ẹ débi ọmọ yorùbá àtàtà ẹ sì wọ agbádá gbogbo ẹ jọra wọn ẹ tún ajọmọ ìkẹrẹ èkìtì ah! Ah! èmi náà sì jọmọ ìjẹ̀ṣà ẹni ká yẹra wa wò bàbá o ẹ fi àmì ohun orí ọ̀rọ̀ yorùbá sí ọ̀rọ̀ yorùbá méjì ẹ sì bá ń parí òwe kan péré ẹ sì sọ túmọ̀ òwe làbá máa lọ sí abala tó kàn. Hmm ọ̀rọ̀ àkọ́kọ́ tí ẹ bá ń fi àmì sí rèé o tó gbogbo ẹ̀yin tí ń wò wá ńlé ẹ bá máa fi ọkàn bá lọ ẹ̀yin tí ẹ sì fẹ́ kọ́ àmì ẹ mú gègé yín àbí àtúntẹ́ kọ́ sí kẹ́kọ́ eléyìí àwọn Yorùbá wọ́n máa ń pe àwọn ọmọ kan ní àkọ́ọ̀gbà àkọ́ọ̀gbà ọmọ tá a bí tá a kọ́ ṣùgbọ́n tí ò gbẹ̀kọ́ tí ò gbà là bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ ẹ bá ń fi àmì sí àkọ́ọ̀gbà dòmídòdò. ẹ̀wẹ̀ ti sọ wọ́n bí ará àkẹ́rẹ́ do àkọ́ ìgbà hmm. dòmídòdò. Ah. <laughs> bàbá o tó wọ́n gbà o àkọ́ ìgbà tàbí àkọ́ ọ̀gbà. àkọ́ ọ̀gbà do wọ́n gbà o. ó yẹ kẹ́ pàtó fún mi. ó yẹ kẹ́ pàtó fúnra yín ẹ pàtó fúnra yín. ó dáa bẹ́ẹ̀. ah Ìkẹ́rẹ́ Èkìtì oríkì ọlọ́wọ́n bá mi èmi kìíní àtàbàtúbù àwọn kan pè látoríṣe àwọn kan pè lálápá ńlá àwọn kan pè lórúkọ tó pọ̀ ìdọ́gbàlàbí ní lójú jàǹràn jàǹràn ọlọ́fun jàǹràn àbí òun náà jẹ́ ń pè. èmi gan pè lóróró ìtura. òróró ìtura. oríkì orúkọ ọlọ́wọ́n bá kan tí wọ́n pè ní abetilukarabíajere ẹ bá ń fa mi sí. Ah! abetilukarabíajere. ẹ̀sìn ajẹ́ oògùn bí kinní. ẹ̀ sílẹ̀ àbètí lùkàrà bí ajere mi mèrèmèrè bí hmm. rèrè. ẹ farabalẹ̀ kó o dáadáa o. àbètí lùkàrà bí ajere. àbètí rèrè mí. ẹ pé papọ̀. Ah. àbètí lùkàrà bí ajere mi hmm. mí mi rèrè mí rèrè ah. àbí àbí tí lu kára bí àjèrè rèrè mí rè mí rè mí rèrè mọ́ gbà. ẹ gbà ah, ah. mí ìparí wọn ò sí ń bẹ̀. ló ara abetí abetí lu kára ní rèrè jèrè. Ah rere rere rere mo gbà náà. ẹgbà ah, ah. tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń dọ́gbọ́n sí ni ẹ má fàgbà yàn ń jẹ ará àka ìjẹrẹ gidi ẹ má fàgbà rẹ ń lọ́bẹ̀ jẹ mo fún yín ẹ pàtó fúnra yín. abẹ́tìlú karabi àjèrè rere mi remi rere mi rere abẹ́tìlú karabi àjèrè rere mi remi rere ọmọ Yorùbá ni mí. bẹ́ẹ̀ ni tọ́ kẹta ni pé ẹ bá ń parí òwe kan ẹ fi ọwọ́ àlàáfíà yín kẹ́ fi ṣí kinní tá a gbélé àgbọ̀n ọgbọ́n la pè ẹ wàá fi ọwọ́ ọ̀tún ẹ fi mú ìbéèrè kan bẹ̀ ẹrù pọ̀ ẹrù pọ̀ ẹrù pọ̀ ẹrù pọ̀ mm, ẹmú kan ẹmú kan ẹmú kan mm, ẹ wá bá ń dé padà tọ́ ǹtẹ́ ẹmú náà ni màá kà fún gbogbo ọmọ aráyé tó <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀yà sábà ń gbójú ayò òkè o ẹ̀yin tí wọ́n mú rèé o ah. ẹ̀yin tẹ̀ sì tún fẹ́ kọ́ òwe sí i ẹ bá ń parí òwe yóò kò sóhun tí a ò lè fi òru ṣe. Hmm ẹ parí ẹ̀ kò sóhun tí a ò lè fi òru ṣe. kò sóhun tí a ò lè fòru ṣe ah ó pàkàṣọ díẹ̀. ó pàkàṣọ díẹ̀ ó yí díẹ̀ ọmọ ìkẹ́rẹ́ èkìtì. kò sóhun tí a ò lè fòru ṣe. Hmm. ẹ parí ẹ̀. a lè fòru ṣe kẹ́ tó olùrà ṣèkà olùrà ṣèkà ọmọ olùrà ṣèkà ẹ bá ti lọ sọkè bára rẹ lọ ah, ah. o ẹ gbà o ẹ gbà o ṣé kí n ràn yín lọ́wọ́ àbí ẹ gbé ẹ ràn mí lọ́wọ́ à ah. kí n ràn yín lọ́wọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ tún fẹ́ mọ eléyìí ìparí òwe yìí tí wọ́n bá ní kò sóhun tí a ò lè fi òru mm-hmm. ṣe ìparí ẹ̀ ni wípé ẹ̀rù ọ̀sán là ń bà mm-hmm. kò sóhun tá a lè fòru ṣe mm-hmm. ẹ̀rù ọ̀sán là ń bà kò sí tí mi lẹ sọ alágbájádà tí ìbá ṣe ti torí bá hmm. torí ọlọ́run bá torí bá ah, ìyá ìjẹ́ èèyàn tó dáa à hmm. ah, bàbá ẹ̀ mọ̀ ṣe yan à ah, ọlọ́mọ kan à ọmọ eh, pé òṣùn tá a lè fi òru ṣe wọ́n ṣe Yorùbá dáadáa o tún ṣe é jù mí lọ́wọ́ eh? eh? mo ṣe Yorùbá dáadáa mo mọ̀ ọ́nù èmi ò kọ́ Yorùbá nílé ìwé mi ò kọ́ rí nílé ìwé <laughs> bẹ́ẹ̀ ni mi ò kọ́ Yorùbá rí nílé ìwé kọ́ sọ́n táà lè fòrò ṣe ẹ̀rọ sọ́lá àǹbá tí Yorùbá bá wá parú òwe bẹ́ẹ̀ kí ni tó ń gbìyànjú àti sọ́ka tó máa lọ. Hmm, ìyẹn ni wípé kò sóhun táà lè fòrò ṣe ẹ̀rọ sọ́lá ń bà ìyẹn ni pé bí àwọn àgbà òwe míì sọ pé tá bá torí iṣu jẹpo a torí epo jẹjú àbí èèyàn kan lèèyàn máa wò mọ́ tàbí nǹkan kan là wò mọ́ bí ìbá ṣe tọ́lá alágbájá hmm, bí kíjà ó da tọkọtaya pọ̀ tó ní láyé ó tún lọ ó yẹ kí n lé ọkọ olé mi ni ṣùgbọ́n òbí rẹ̀ sùn ọ̀ hmm, kò sùn tá a lè fi òru ṣe ẹ̀rù ọ̀sán là ń bà hmm. ẹ wá gbà báyìí gbà mí sí. <laughs> Ah! mo káre láyé. ẹ káre láyé mo fún yín ẹlẹ́sìn ṣeré ẹ̀sìn ń pè yín ṣọ́ọ̀ṣì ẹ̀yin náà ń lọ. dáadáa ẹ̀sìn ṣe lágbolágbo. dáadáa ọyá sáré kọrin kìmí mo ṣe wà ẹ kàn kọrin kìmí Àtàbàtúbú Elédùmarè ọyá ọyá ah. ẹ kí mi ká ní mò ń ṣọjọ́ òbí ká pé ọjọ́ òbí mi ti kọjá àmọ́ ká pé mò ń ṣọjọ́ òbí ọyá ẹ kọrin kí mi fọjọ́ òbí. Àtàbàtúbú máa gbọ́ ohun lẹ́nu mi jàre. kílẹ̀ ń wí gan ẹ já gbọ́. ohun tí mò ń wí náà ni wípé ọjọ́ òbí lòun ṣe. Hmm. máa gbọ́. mò ń gbọ́. mo ti sọ wípé. ẹ wípé. Oh God. Oh God. <laughs> Ojú fẹ́ kó sí ilé mi. Ẹ wọ́n rí bọ́sà fún ilé ẹ̀kan pé kéèyàn máa gé kọ́ máa ya sinimá kọ́ máa gé gbogbo ẹ̀ kí ló dé gan tí ẹ fẹ́ pa kámẹ́rà. Àtàbàtúbú máa gbóhùn lẹ́nu mi. Mo ń gbóhùn lẹ́nu yín. Ọlọ́run ni màmá àgbéga lójoojúmọ́ ayé mi jàre. Àmín. Àkìkì tán òye Ọlọ́run mi, ìwọ ni ó máa yìn ó nítorí àtàbàtúbú ọ̀rẹ́ tímọ́tímọ́ tèmi. àbúrò yín. <laughs> èyí kò dífá. kò dífá. ẹjẹ ẹjẹ afọwọfà gbàdúrà kọ. àtàbàtúbú àbúrò tèmi. <laughs> ẹyẹ dàbẹ. <laughs> ẹ mọ̀ wulẹ̀ járìn lọ jìnnà mọ̀ pé ọlọ́run bá forin ran yín ẹ sì bá lọ́wọ́ dáàdi yín ni. bẹ́ẹ̀ni èmi náà bá lọ́wọ́ bàbá fọgá. fọkànlá ń sàlù bá lọ́wọ́ bàbá tiẹ̀. bẹ́ẹ̀ mi ò pọ́ táyà ìfìyẹ́lẹ̀ mi ò pọ́ mò ń pọ́ orin mo sì ń gbèmí lábẹ́rẹ́ orin. Hmm. ṣé wà lórí àwọn ẹ̀rọ alátagbà àbí ah. lórí facebook lórúkọ yín bẹ ẹ sọ fún wọn lé. ọbátayọ̀ ayọ̀délé lórúkọ mi lórí facebook. ọbátayọ̀ ayọ̀délé lórí facebook náà ah, ni ẹ sì sọ di ìdálẹ́nu yín ah. lórí instagram ńkọ́. ọbátayọ̀ ayọ̀délé náà ni. náà ni twitter ńkọ́. ìgbà kan náà ni. ah tọ́ ẹni tí a fẹ́ bi wọ́n léèrè nǹkan kan tàbí méje ẹ pè wọ́n sórí zero eight zero two eight nine seven zero eight seven eight ọba àti ilẹ̀ ń pè ọba àti ntẹ́mi ò rí rántí bí wọ́n léèrè èmi ò pé ọlọ́run bá ló pé ẹbí wọ́n léèrè zero eight zero twenty eight ninety seven zero eight seven eight zero eight zero two eight nine seven zero eight seven eight ọba àti ilẹ̀ ń pè o kì í ṣe ẹbí wọ́n léèrè ìpolówó ọjà ń kẹ́ ẹ pé èmi fún ẹ ajá o torí ọlọ́run ẹ lémi kó lórí Orísun tẹlifíṣàn tí n bá mówó wọlé wọn lè mí o ẹ lémi torí ọlọ́run ẹgbẹ́ gbogbo ìpolówó aṣọ ká bá yín fẹ̀ lójú lórí ẹ̀rọ alátagbà tèmi at àtàbàtúbú náà ni bẹ́ẹ̀ lórí facebook àtàbàtúbú abẹ́rẹ́ orin lórí instagram at àtàbàtúbú náà ni ẹ ṣáà fi ha bẹ́ẹ̀ nọ́mbà kan ṣoṣo tẹ́ ẹ máa pa àtàbàtúbú sí rẹ̀ zero eight zero six seven two zero three nine three seven ìpolówó ọjà mo ń bá wọn ṣeré ìta o àwọn kan mọ̀ pè mí pé kí n bọ́ owó lórin torí ọlọ́ kílẹ̀ tún fẹ́ torí ọlọ́run kílẹ̀ ń fẹ́ tẹ́ ẹ̀ sì ń wò lórí ìtàgé ètò bàbá ètò ó jù bẹ́ẹ̀ lọ o ah. nílọ́po mẹ́wàá ó jù bẹ́ẹ̀ lọ rẹpẹtẹtẹ bẹ́ẹ̀ ni mò ń kọ gbogbo orin ní gbogbo bí òde pátápátá zero eight zero six seven two zero three nine three seven.